ọlámilékan lòkóso mm. eh, ọlámilékan lòkóso mi o ibà gígbẹ ọlámilékan lòkóso ẹ eh, ẹ eh, ẹ gbẹngbẹ gbẹngbẹ ẹ gbẹngbẹ ẹ ẹ ẹ lẹkan má pa mí nà ẹ. ìwọ náà má para rẹ lẹkan má pa mí nà ìwọ náà má para rẹ wòlíì àgbà wòlíì àròlé and stuff like that we are doing those content but ẹ máa rí i pé a difference ra wa nítorí pé church lolúkálukú ń wò láti ṣe nǹkan ó yàtọ̀ síra wọn irú èmi ń sìn ọmọ ìjọ ìmọ̀ ni mí ọmọ sẹ̀lẹ̀ ni mí àwọn tèmi represent me. so most times gbogbo àwọn content mi is relatable to them so when i do those things so all they understand pé ah àwọn sẹ̀lẹ̀ ló máa ń ṣe kí àwọn sẹ̀lẹ̀ ẹ ti understand so bó ṣe rí gan-an so ó jẹ́ pé àwọn differences àwọn ìyàtọ̀ bí ta ti pẹ́ yára wa but ètò ńlá ti dé ètò bàbá ètò Oyin mama. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyin mama. ẹ pè é kí n gbọ́ná Oyin mama Oyin mama Oyin mama o Oyin mama. ẹ pè é kí n túbọ̀ Oyin mama Oyin mama Oyin mama Oyin mama káàbọ̀ padà sórí ètò Oyinmomo gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín wípé ètò yìí ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni o pé kẹ́ máa bá wa ká lọ every time ní gbogbo ìgbà ni màá máa dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ̀yin lè jìkà tí ẹ̀ jẹ́ kí aṣọ kó yẹ̀ lọ́rùn wa táwa bá ń ṣe tẹ́yìn ò bá wò ń kọ́. Hmm. àlejò wa lórí ètò lénìí adẹ́rìnpòṣónú ni wọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ pé iṣẹ́ àwa ọ̀dọ́ pàápàá jùlọ irú iṣẹ́ wo là ń ṣe irú iṣẹ́ wo lórí wọ́n lè kà mọ́ wa lọ́wọ́ irú iṣẹ́ wo lèèyàn gbọ́dọ̀ bá wa ń díẹ̀ òun ló dífá fún àlejò tí mo gbé wá fún wa lórí ètò lẹ́ni ìyẹn lòkó ọmọ wòlíì torí ẹ bá rí i pé ó ṣáná wọlé ó ṣáná bolẹ̀ <laughs> tọ́pẹ́pẹ́ ṣáná wọlé ṣáná wọlé gbogbo àwọn stóyìn tán bá paná bíbẹ̀ lòkó lọ́ fi láì tì inú ẹ̀mí mímọ́ ni inú ẹ̀mí mímọ́ wa ò ní mm. kú. àmín jésù àkóòsáyà wa ni. ojú tí yín gan dán. ìmọ́lẹ̀ on oh mm. god o oh, wálẹ̀ on oh god o <laughs> yẹ how are you. i'm fine. Okay. Yeah, and you? I'm doing well. I'm I can doing see. Well. When you yin don gan yoro yoro. Gbọ́dọ̀ má dán powder ni. Ẹ̀yin ò sí Nàìjíríà rárá. You must not look like your problem. Àwọn èèyàn ní rè tiẹ̀. Wọ́n ní àwọn ọmọ yẹn ó ti ní ṣòro. Wọ́n ní mọ̀ pé àwọn lọ́fà ṣòro yẹn o. Bẹ́ẹ̀ni mm. bẹ́ẹ̀ni. Òun táyé bá sọ ẹ̀dá o. Wọ́n fi bọ́ ẹ̀bù dọ̀la. Àwọn alamọ tá a ṣe fún wọn sẹ́yìn sẹ́yìn. Ayé gan ò fẹ́ lẹ́mú ayé ti nípọn. Ayé ti le báyìí ó nípọn. Mm, Pọ̀nmọ́ ni. <laughs> Ó dẹ̀ lóko. Hmm. Ibo ni orúkọ yẹn ti jáde? Tàbá ní ká kọ́kọ́ wò ó torí àwọn èèyàn kan sọ pé lòkú ọmọ wòlíì àti rídélé ọmọ wòlíì ó dáa ibo ni wòlíì tiẹ̀ wà ta ni wòlíì tiẹ̀ ta ni bàbá tiẹ̀ kí lorúkọ lẹ tiẹ̀ lé aláró mo ní èmi ò mọ tá a bá gbé wá a sọ bóyá jàkáàdì ni àbí gíní hmm. kí lorúkọ aṣọ ti yín lé aláró ibo ni lòkú ọmọ wòlíì ti jáde. ok orúkọ mi gangan ni ọlámilẹ́kan ọlámilẹ́kan emmanuel hmm. so ọlámilẹ́kan yẹn ló dífá fún táyìn máa sọ pé lòkó lòkó lòkó lòkó lòkó. Hmm àwọn hmm, olóńgbò máa fi kọ́ lánàá ilé kan lò kó so mi o kó so gbàgbà ti gbàgbà. ẹyin <laughs> náà ti pẹ́ lẹ́yìn ní fújì díẹ̀ so mo rí i pé lòkóso yẹn ẹ ṣe ẹ ṣe mu ni so bẹ́ẹ̀ náà làwọn yẹn náà ṣe mu tán ní lòkó lòkó lòkó so wòlíì tó wá wà ní ẹ̀rẹ́ wòlíì yẹn ni mọ́mísí mi gangan ni wòlíì àwọn gangan ni wòlíì ọlọ́run ẹlẹ́mìí aláwọ̀ èmi ò kí ń ṣe wòlíì kòkó mi pé tí bá ń sọdá títì mi ò kí ń wo títì ẹ̀jẹ̀ ń sàn ẹ rí i pé mọ́tò gbá mi náà mo wá sí ìgbà tó rà ẹ ti gẹ̀ẹ́tẹ̀ so èmi náà rí àwọn ọ̀nà tuntun mo rí pẹ́yìn lẹ jókòó síbi ìsìn mo rí owó tán bá ṣe transfer sí mo á rí àládùn èmi náà rí nǹkan ẹ̀jẹ̀ ń sàn nǹkan tí mo rí kọ́ lè yàtọ̀ wọn ni ó ti yẹ mẹ́rin so ọmọ wòlíì yẹn ibẹ̀ ló ti jáde pé ìlòkó ọmọ wòlíì. tọ lẹ́nu iṣẹ́ yín gẹ́gẹ́ bíi comedian adẹ́rìnpòṣónú aláwàdà ṣé iṣẹ́ tí a fi rán yín pé ẹ̀bùn àmútọ̀run wa bínibí àbí ń tẹ lọ tẹ wo àwòkọ́ṣe àwọn èèyàn kan bíi méjì mẹ́ta mẹ́rin tẹ jọ pọ̀ tó dodidi. Ah, àná actually ah, ó dàbí pé láti ìgbà náà ti bí mi ah, mo máa ń jẹ́ èèyàn tó máa ń lè sọ̀rọ̀ gan eh, sọ̀rọ̀sọ̀rọ̀ ni mo jẹ́ nílé so even uh, while I was growing up uh, dádì mi jẹ́ ọ̀rẹ́ sí bàbá yìí tó ń ṣe movie founder king of home video Alade Aromire of blessed memory yeah. so nígbà yẹn tán bá wá wọn sọ pé ah eh, ah kí jẹ́ kó mú èyí máa bá wa ṣe fíìmù bó ṣe ń ṣe bí abúlé máa ń sọ̀rọ̀ i think he could see it tán bá rí èèyàn tó ní irú talent bẹ́ẹ̀ bọ́ torí gbé báyé tún ṣe nígbà yẹn kò rí bẹ́ẹ̀ nísìn mo máa ń wò pé ẹ eh, àwọn tó ń ṣe fíìmù yẹn kì í ṣe ah èmi kẹ èmi lẹ́gbẹ́ ṣe pilot èmi ni màá lọ ṣe ah, mo ní o láìkí máa ní ẹ so to speak torí wọ́n ṣe máa advice dáàdì mi hmm. mo máa ń wò pé nǹkan tó wà ní máa mi ju ta ló fẹ́ máa ṣe fíìmù máa lọ kiri ẹ̀dẹ̀ mo gbogbo táìmì ẹ̀ wọ́n máa ń lẹ̀ nìkan yẹn bí ìgbà téèyàn ń lẹ̀ ní mechanic so wọ́n máa ń wà ńbẹ̀ de go táwọn kan bá dé hierarchies wà wọ́n lọ ń ra nǹkan wá àwọn tó wà lẹ̀ bí fún ìwà ìsìn tá àgbà òṣèré kan bá dé màá dìde wọ́n máa lọ gbé oúnjẹ wá so gbogbo nǹkan yẹn look bí ìgbà téèyàn ń ṣiṣẹ́ tí ò ń ṣiṣẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n àbí tí ìṣiṣẹ́ ọ̀mọ̀wé lójú mi hmm. so mo rí bíi pé ó dàbí ìgbà tán ní kí n lọ kọ́ mechanic week. I was like, how, am I going to do this? No, me ò ṣe Knowing so, that you had lofty big dreams. Seriously. Mm. So me ò like láti ṣe. So from there and it was on and on. Not until bí 2019 but láti bí 2017 I'm ti wá venture into pé mo ti media house and stuff like that gradually. So I'm going to be bẹ̀rẹ̀ bẹ́yẹn ó wá ní man kan tó wà ní radio station tí bá dọ́kọ̀ náà máa mọ̀ ọ́n ṣẹ́ ní àwọn fàájì fm and stuff like that ní ray power sèmi àtàtìs mi kan I'm going to ń jọ yẹn tí bá lọ bẹ̀ mo máa ń rẹ́rìn sẹ́rí bá ṣe wá sílẹ̀ náà ní ẹ̀mọ radio station wọn kì í láìkí wọn máa láìkí decorum bọ̀ tí bá ti bẹ̀ má ti sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ti máa rẹ́rìn at some point báyìí Ambrose bàbá lè jáde láti pé ah ẹ wo ọkọ òyìnbó lọ́ máa ń pè bẹ́ẹ̀ ẹgbẹ́ ọ̀bẹ ìjáde kò jẹ́ ká settle nínú bí ìrógbó ẹyin tẹ̀yìn pààlẹ́ ẹ̀yin náà tún máa máa rẹ́rìn sí nǹkan tó ń sọ ẹ jẹ́ ká focus on stuff like that so ìgbà iná wa sọ fún mi pé go into this thing officially torí a rí i pé àbótó lè máa pa wa tá a pé à ń pa àwọn lẹ́rìn lẹ́rìn tó bá ṣe pẹ̀lú àyìn we will do very fine and then Moab wá bẹ̀rẹ̀ sí and from there I sat down and said okay kí ni nǹkan shaking, mo máa ń so I put it together and I started something and then uh, to God be glory láì 2019, I should know that be dàbí pé mo ti bẹ̀rẹ̀ you know doing it and uh, people were like ah ibo ni wọ́n ti sápamọ́ sí hmm. come and do this thing you know. Hmm, hmm, come and do this thing. <laughs> kódà ẹ jẹ́ ká wo kọ́mẹ́dì tiyín ìyẹn iṣẹ́ tẹ̀yìn ṣe tẹ̀yàn láàyò you, ló fi yàtọ̀ sí iṣẹ́ àwọn comedians tó kù especially nílànà christian tẹ̀gbẹ́ lọ pé ọmọ wòlíì. Mm-hmm. actually tá a bá ní ká wo church is a big content on it. So, torí mm. church bọ́n ṣe ń ṣe ní CAC ó yàtọ̀ sí bọ́n ṣe ń ṣe ń redeem mm. bọ́n ṣe ń ṣe ń redeem yàtọ̀ sí bọ́n ṣe ń ṣe ń sẹ̀lẹ̀ bọ́n ṣe ń sẹ̀lẹ̀ yàtọ̀ sí sí àná so tẹ́ bá wo church ní Nàìjíríà is very elaborate so they are thousands of contents tó wà ń bẹ̀ tẹ́lifọ̀ ilé pic ẹ lè máa ẹ lè mú pastor church nǹkan kẹ́dẹ̀ máa sin jẹ́ up to kẹ́dẹ̀ máa drive content torí oríṣiríṣi ni wọ́n ẹ lè lọ sí Òṣogbo kan ní àbábá kan wà lóṣogbo kó tó kó tó gbàdúrà fún yàrá àkọ́kọ́ ṣe alábàrà lórí and bí bàbá yẹn ṣe máa ń ṣe every now and then yẹn ẹ understand àti àwọn ẹ̀dẹ̀ ń gbà ẹ ti understand àwọn mìíràn kan ní olóríire sáré yọ five thousand jáde lápẹ́ mẹ́ kó sáré wá síwájú bí ẹni tọ́lọ́pàá ń lé wàá dẹ̀ sá wá síwájú mẹ́ wàá rí i pé wọ́n dẹ̀ ṣe ń ṣe ni àwọn èèyàn dẹ̀ ti get used to it ẹ máa dé church mi wọ́n máa ké ni omi máa máa yọ lójú churches oríṣiríṣi pẹ̀lú different pattern so olójẹ́ kí n wò pé àwọn tá à ń ṣe comedy náà bẹ́ẹ̀ náà lọ́rọ̀ wá ṣe àti especially àtà tó wá ń ṣe ìdábà rẹ ní wòlé àgbà wòlé àròlé and stuff like that we are doing those content but ẹ máa rí i pé a difference ra wa nítorí pé church lolúkálukú ń wò láti ṣe nǹkan ó yàtọ̀ síra wọn irú èmi ń sìn ọmọ ìjọ ìmọ̀ ni mí ọmọ sẹ̀lẹ̀ ni mí àwọn tèmi represent ni so most times gbogbo àwọn content mi is relatable to them so when I do those things so all they understand pé ah àwọn sẹ̀lẹ̀ ló máa ń ṣe kí àwọn sẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ understand so bó ṣe rí gan-an so ó jẹ́ pé àwọn differences àwọn ìyàtọ̀ ibi tá a ti pẹ́ yára wa but in a bracket wòlíì is wòlíì a prophet or a prophet is a prophet. àmọ́ ibẹ̀ lẹ ti carve niche. ibẹ̀ carve tọ́lá mi. fúnra yín ó dá ẹ wá jẹ́ ká wò pé ṣé mo wí pé àwọn èèyàn máa ń perception kan lọ nígboro nípa pé òkè ìwọ ọmọ sẹ̀lẹ́ o àwọn aláṣọ ara o àwọn aláṣọ ara sọ pé àwọn sẹ̀lẹ́ àwọn cns wọn kì í rí wa if that's a better language wọn kì í rí wa bíi christian pé tó bá ti wọṣọ funfun ah, àwọn ọjọ́ aláṣọ funfun yẹn because èmi gan rántí nígbà tí mo ń dàgbà pé mo máa wọ pé èmi ṣẹlẹ̀ báwo mo ṣe máa lọ ṣẹlẹ̀ tí mi ní wọ bàtà máa di akérúbù ni mo padà láì fún mi sí ẹ ti understand mm. imagine that àfi ìgbà tó ṣe lọ tó ṣe mọ imagine that ó dà ẹ jẹ́ ká máa mú lọ síwájú gẹ́gẹ́ bí ọmọ wòlíì kí ni ẹ lè sọ fún àwọn èèyàn àbí kí lẹ máa fi ń dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ti rú àwọn ọ̀rọ̀ báyìí. actually for me i think before you belong to any denomination kò tó jẹ́ ará ìjọ kan you are a Christian first. Mm. So ó bá wa jẹ́ CAC, ó bá wa jẹ́ CLE, ó bá jẹ́ CNS, Christian ni. So the channel is is all coming from Jesus Christ downward to bóyá Baba, Adébóyè, Baba, Ọ̀ṣọ́fà àbí bàbá whatever Baba, whatever. Àbí kind of so uh, triangular stuff ni. So and um, to my greatest surprise pé àwọn èèyàn feel àbí ẹni pé ó dàbí kọ́ ọmọ bàbá kan kọ́ máa pera wọn lọ́mọ àlè. Ní ìsìn kẹ́mi àti ń jẹ́ Baba kan no kí wàá máa sọ fún mi pé ọmọ àlè ní. tí mo dẹ̀ mọ̀ ẹ́ pé bàbá kan náà ló bí wa hmm, hmm, ẹ ti understand hmm. so uh, I think it's very bad tó jẹ́ pé hatred lèmi kà but it's not it's not it's not that good òun ló dífá fún one of my audio tó ń trend lórí tiktok fún àwọn nǹkan yẹn tí mo ṣe torí there was one time táyé lately bí iye yìí náà ní sí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ from one pastor that was saying pé àwọn white garment people are fetish and stuff like that so i dropped that. pastor diomi to be precise because mm, i saw okay. the video. yeah i know the person but i just don't want to you know mm, be precise. Yes, mm -hmm, so precise. Mm-hmm, i now said mo ní kó tó mú mi lọ́ta ó ní sam kan táwa ọmọ ṣẹlẹ̀ máa ń kà ní ṣọ́ọ̀ṣì wa àwọn ọ̀tá ìjọ yìí yóò sì la èrò pẹ̀lẹ́ She already ready láti jẹ yẹ̀pẹ̀ appendix ni ó if you check on tiktok the sound is all over the place boom and when i did that sound i wasn't referring to that man before man and god i did it but she sound ẹ lẹ́nu man yẹn dẹ̀ sọ̀rọ̀ lọ́la hmm. people now talk in yẹn was for, meant for that man but like mo sọ wòlíì ni mi mo rí nǹkan mo lè má jẹ́ official wòlíì hmm. but ẹ̀mí ti sọ fún mi pé irú ẹ̀ máa ṣẹlẹ̀ nígbà tí mo hmm. dẹ̀ sọ ẹ̀mí ti já yín sí ti já mi so dẹ̀ keen to it but the truth is we we are not different ẹ̀sìn ni ìwà lẹ̀sìn so to speak so mo lè jẹ́ christian nísìn kí ayé mi má fògo fọ́lọ́run kí ìwà mi má jọ ti christiani so it's not the church that you actually attend gan ló matter to me you understand but the way you can relate with people ṣáwọn èèyàn ṣé ayé ẹ wu àwọn èèyàn láti fi tọrọ pé èmi náà fẹ́ dàbí ẹni ẹ hmm. understand so i think that is where the christian like comes in because baby ṣe wà mo jẹ́ sẹ̀lẹ̀ èdè náà àwọn àǹtí Yínká Aláṣeyọrí they are my people aláṣepé i mean a lot of them that they justify despite they know i'm from Sele they know Aloko is our guy ẹ ti understand so yeah. we we roll together we are friends and Femi praise nisin kì í ṣọmọ sẹlẹ ó ṣe concert ni last week I was there you understand so stuff like that makes people believe pé àwọn èèyàn lè ní any idea nípa church gan èmi ò ní idea I'm just a Christian but I'm a Celestian hmm. so I don't have any issue tó bá lẹ́nu bọ̀ ní ṣe nǹkan hmm, I don't care. tọ́ba pè sí ìjọ kankan ẹ̀ lọ mínísítà ẹ̀ lọ hmm. as far as ọba ti jẹ́ pé ọlọ́run lẹ́ ń pè even mi àwọn muslim gan mi ò discriminate wọn how will I not discriminate Christian. Hmm. Mm. So religion is above you trying to say one church is bigger than the other one. Nothing, oh, oh irọ́ ni anybody come church business so to mm, speak. Mm, Gbogbo àwọn tábà bára wa ní ẹnu géètì Ọlọ́run la mọ̀ páwà là ń sin lọ́wọ́. Ẹ ti gẹ̀ẹ́tì. Bóyá wa twelve la máa wọjọba ọ̀run Me me mọ mi mọ nọ́mbà tẹ́yìn wà number. No, wà nọ́mbà tẹ́yìn. Mo ti wọ́n ti fi three mo wà. Nọ́mbà three lẹ́yìn wà Number wà nọ́mbà ten. So àwọn tó kù àmọ́ ibi tó fẹ́ yà sí tiwọn. Ibi tó bá wọn kan yà. Lóko ọmọ wòlíì ṣì wà ń kalẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe junction àwọn òun la gbéṣẹ́ àwa sílé ni òun la gbága àwa sílé ni kí làwa ọ̀dọ́ ń ṣe kí ni iṣẹ́ ọwọ́ wa ṣé mo wípé àwọn dádì wa wọ́n ti dàgbà dé stage kan àwọn ọ̀dọ́ là ń dàgbà á sìn kí la fẹ́ filẹ̀ fáwọn àbúrò àtàwọn ọmọ táwa náà ti ń bí òun ló dífá fún ètò tèmi so gẹ́gẹ́ bí adẹ́rìn ín aláwàdà hmm. mo mọ̀ wípé umbrella entertainment òrùlé yẹn ó tóbi gan àti bàbá ńlá ni àti bàbá ńlá ni ó dẹ̀ gba àwọn boys quarter kéékèèké everybody ló wà lábẹ́ lẹ́yìn comedy are you venturing into any other aspect of the entertainment especially acting. Actually, I do so many things. I believe everybody is acting. If you are a singer, an actor, a comedian, because you are trying to create a specific image character. for people to see or character you understand so tó bá ń kọrin ẹ lè rẹ́ni tó ń kọrin pé má mutí má mutí kó lè jẹ́ pé kódà àwọn gan Nigerian beauty ni hmm. ẹ understand so sometimes you are creating you are portraying an image tó jẹ́ pé it might not be real it might not be you that is not even you Only lè má sún ẹ so hmm. if you think pé òun wò mí bí tí mo ti ń sọ̀rọ̀ as a comedian tí wọ́n á ní o ti mọ lòkó o mọ lòkó lóòótọ́ bọ́ o mọ ọlámẹ́lẹ́ kan láti méjì ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ lógún. ọ̀tọ̀ọ̀tọ̀ ni o so bó ṣe rí gangan nìyẹn. látẹ̀kọ́ tó ṣáà ti ṣọwọ́ báyìí ṣáà ṣọwọ́ báyìí ṣáà ṣọwọ́ báyìí mo rí pé ẹ ti níyàwó. bẹ́ẹ̀ni mo rí pé ẹ ti marry i'm sorry to disappoint you baby girl. <laughs> this man is taking he's taking <laughs> he's taking. pétérù ti ju àwọn sódò ó sì kó ọ̀pọ̀lọpọ̀ ẹja inú ẹja yẹn ló kọ́ ọmọ òwúrọ̀ àwọn ẹja tán kò. O ṣe ní láàánú. ó ṣe ní láàánú pé sọ pé ó mm. ti lọ àmọ́ nínú ìgbéyàwó yín mo rí i pé Ọlọ́run fi ọmọbìnrin tó rẹwà púpọ̀ Ọlọ́run fi dá yín lọ́lá ó dẹ̀ jọ yín ah. torí mo ti mo ti fọ̀rọ̀ yẹn ṣàwádà tẹ́lẹ̀ ọmọ ní à wọn gbọ́dọ̀ béèrè DNA mna wọn gbọ́dọ̀ béèrè gan zna wọn gbọ́dọ̀ béèrè gan torí tán bá rí yín tán bá rí. wọn ti mọ̀ pé èmi lọ rí. ẹ̀yin lọ rí ẹ̀yin lọ rí àmọ́ ṣe wọn pé nígbà míì àwọn òbí wa wọn máa sọ fún wa pé má wọrí tíwọ náà bá ń bímọ wàá mọ bó ṣe ń rí ṣé ti wá mọ bó ṣe ń rí bẹ́ẹ̀. ah mo rí bó ṣe ń rí o actually ọmọ méjì lọ́lọ́run fún mi hmm. àkọ́bí mi làjọ wà then mo ní ilé tó tún tẹ̀lé but the truth is kò easy láti rí sọmọ hmm. it's not easy especially for iléeṣẹ́ táwa ń ṣe ẹ̀tẹ̀sítà mo lè jáde nígbà nígbà tẹ́ pé ọjọ́ mẹ́ta mẹ́rin à ní délé understand àwọn ọmọ ẹ̀dẹ̀ máa wà tó bá rí wọn báyìí àwọn mo ti jáde travel time kan tí mo dé báyìí àwọn mi ti kọ note oríṣiríṣi lẹ̀ wọ́n ti kọ note bóyá bó ṣe ń miss mi lọ́ọ́ ló ń kọ pépà àwọn débà mo láti post pépà yẹn fún àfáàní rẹ̀ wà àwọn àwọn yẹn kàn rẹ́rìn ni pé àwọn ṣẹ̀dẹ̀ pé àwọn ọmọ ọ̀sìn tún yàtọ̀ sí àwọn ọmọ ọgbà yẹn àwọn ọmọ ọgbà yẹn bàbá wa lè wọn lè àwa gan ìbẹ̀rù máa ẹ ti understand but i'm on saying the freedom is there they will always ask you question what like been? what have you been doing kí ló ń bá kiri to eh, them is like kí ló ń bá kiri tó wà lé. ẹ ti get ẹ ẹ ti get ẹ so they don't really feel it like pé ah ó lè máa ṣẹ́yìn tó ń ṣe but má yẹ kí nǹkan kan tó máa jẹ́ kí àwọn àtẹ̀tà ni máa yẹra wa má try it. ṣẹ̀dá wà ló kàn sẹ́yìn ìyá ìdílé so it's just like that. so okay so in this aspect of life marriage what do you think about single parenthood because it's rampant especially the set wa yìí kí n sọ pé mm. set why? the children from the 80s, maybe the ones in the 70s, they really face that heat much but the ones from the 80s and the early 90s, these days we have this idea máa ní idea pé bóòlù ọ̀yà mi mm. tí ò bá lè work we hardly a máa ó máa ń pẹ́ fún wa láti lè sọ wípé kínní àfẹ́ṣe jẹ́ ká jọ jókòó that's why i think divorce rate is high what do you have to say to this. i think nǹkan tó ṣe divorce rate ni pé téèyàn bá ti lọ kọ́ nǹkan tí ò mọ̀ o máa pàdé àwọn ìdojúkọ tí ò yẹ rárá rárá nínú ẹ̀ hmm. ẹ ti understand hmm. gbogbo kind of marriage tá à ń ràn ní ìsìn kì í ṣe nǹkan tó jẹ́ ti tiwa we went to borrow them ó dàbí ìgbà tẹ́ lọ ra nǹkan tẹ́ ìgbà manual. Hmm. àòyá kọ ẹ. a ti lọ ra nǹkan tọ́wọ́ wa ọ̀tọ̀ àti wá gba manual mọ́mì tèmi mọ́mì títí wọ́n wà nílé ọkọ wọ́n wà nílé àwọn bàbá wa kì í ṣe pójú wọn máa rí bọ̀ wọ́n wà ń bẹ̀ lẹ́ni ọlọ́run tó ọlọ́run ló máa ń ṣèdájọ́ àfẹ́yìn pẹ̀ràn tí bàbá ò bá ṣe dáadáa tí ìyá bá ṣe dáadáa olúkálùkù á bẹ̀rù ẹ̀ ń bòde tó bá dé certain stage kan tọ ẹ máa rí pé àwọn ní ọkùnrin ní èjì kan ó ti dàgbà ó ti kú ìyá yẹn sì máa wà mẹ́rin lámọ́ ẹ máa máa tọ́jú kílẹ̀ rẹ̀ pé ó ṣe ń rí bẹ́ẹ̀ nítorí pé àwọn ìyá yẹn ń fara da a lot of stuff ọmọdé mọ ẹni tó ń fara da nǹkan fún nígbà tí ò fọjú bí ò tiẹ̀ mọ̀ kékeré bó ṣe ń gò ó rí àwọn méjèèjì ó rí ìyàtọ̀ kan sóun so tó bá dé stage kan ọlọ́run á fàyè gba ẹni tó bá máa fàyè gbà bó ṣe rí àwọn ti sin wá nísìn tó bá ti dé àárín kan wọ́n fẹ́ yọ̀rùn wọ́n fẹ́ jẹ̀yà wọ́n fẹ́ gòtù nǹkan yẹn wọ́n ti àti wá fún lójúlójú orúkọ kínní kan ni when you are you are treating me badly yàrá is toxic is toxic is tọ́nà mọ́ is gbogbo ẹ̀ láti wá mú wọ́ tó bá yẹ ti mú wọ́ ń sin everybody ti wá every little thing báyìí wọ́n fẹ́ opt out so tó jẹ́ kí marriage wa last gangan nìyẹn tó sún adébòbí táwa so if you can go back to where we are from I think we'll find our way. That's where we're talking about tradition. We'll go back to the root. We'll go back to our culture. Wípé mo máa ń sọ there is nothing called broadcasting or mass communication if not for entertainment education and information. A gbọ́dọ̀ lè kọ́ yín, a gbọ́dọ̀ entertain yín, a dẹ̀ gbọ́dọ̀ lè inform yín, ẹ gbọ́dọ̀ mọ̀. Tẹ́ wo yín ah there's there's no episode ẹ challenge me meet me in court. There's no episode Tell ẹ lè sọ pé ẹ ní ọgbọ́n kan tẹ́ ẹ kọ́ àti tó bá yẹ pé ọgbọ́n kan wòye kọjọ́ yẹn ẹ ẹ̀wú agreed ọlámilékan lòkóso hmm. ọlámilékan lòkóso mi o ibà gbígbẹ eh, ọlámilékan lòkóso ẹ eh, ẹ eh, ẹ gbẹngbẹ gbẹngbẹ ẹ gbẹngbẹ ẹ ẹ ẹ lẹkan má pa mí nà ẹ. ìwọ náà má para rẹ lẹkan má pa mí nà ìwọ náà má para rẹ. àbí ẹ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wáyè nínú àìráyè hmm. láti darapọ̀ mọ́ wa láti fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa kàríà yín àti gbogbo bó ṣe ń lọ láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media wọ́n hmm. kó gbogbo wa jọ pátápátá síbí tí wọ́n ṣe agbátẹrù ètò Oyin Mọ́mọ́ wọ́n ní ká fún yín palliative i'm sorry stomach infrastructure pé kẹgbà kẹ má bínú pé mọ́mí àbúrò mi ló ah. máa mọ̀ túmọ̀ ẹ̀ tó bá dé kitchen. ẹ ṣe o torí ṣẹrí nínú gbogbo ènìyàn tó wà ń lu yìí ẹni tó bá fún èèyàn lóúnjẹ hmm. ibi ilé ẹkin wa máa gbé ó ti ẹ bá mi sọ fún wọn pé kán yá kán kó gbẹmí wáyé so tí bá wà nílé ojoojúmọ́ àṣà máa gbé nǹkan báyìí lọlé at least in the tọ́jú máa fi parí. àtẹ̀lé pé tòsí. irú ilé ìwòlẹ̀ fẹ́ three bed one bed two bed. mi ò tiẹ̀ ń ṣe wàhálà ọ̀pọ̀ bá jẹ́ two náà máa one máa tẹ̀ wá tó ń jẹ́ bá ti wà hmm. àwọn máa ṣe wo yòókù lọ àṣe iléeṣẹ́ yín ò ní jóná hmm. mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan-an ni. thank you so much ẹ̀yin èèyàn wa lórí ètò ìmọ̀mọ̀ lẹ́ni àníri jù báyìí lọ níbi tí a máa fi àdàgbà ẹ̀rọ sí òun náà la dé dúró yìí gẹ́gẹ́ bí àlejò mi ṣe sọ lẹ́ni pé tí ìwọ bá ṣe rere kí ni o fẹ́ kí wọ́n sọ nípa ẹ̀ ẹni tó ṣe rere inú ìwé ìtàn ló wà ẹni tó dẹ̀ ṣe tó kù díẹ̀ káàtó náà orúkọ ẹ̀ ò máa parẹ́ àmọ́ sáìdì wo ló fẹ́ fi sí òun ló dífá fún wípé àtẹ́lẹwọ́ wa kò ní tàn wá jẹ iṣẹ́ tá a bá ṣe ká pé a fọ́lù ẹ̀ to the ìmọ́lẹ̀ àtọ̀sọ́nà wa orúkọ tèmi ni olúwadámilọ́lá ọmọ ọ̀bánirẹ́ ká tún fi eré àti ayọ̀ pàdé níjọ́ mìíràn ẹ rántí pé mo máa ń sọ fún yín tí ó bá kàn yín wọ́n dà sí ibi tí wọ́n bá pè é sí má lọ bẹ̀ oúnjẹ tó o bá mọ̀ díẹ̀ dákun má jẹ torí ọlọ́ wọ́n ní fún wa substance mu ire o.